wà kan wò kan yẹ ẹ ṣẹ́ ọ̀rọ̀ mọ́ oníṣẹ́ fàyà tí ẹ ṣẹ́ gbanigbani ayé ń sáyà ẹ ṣẹ́ ọlọ́run tí ń fọhùn fún mi níbi tẹ́nu mi ò ti tọrọ ẹ ṣẹ́ káfíà ò sí ẹ ṣẹ́ aráyé àrọ̀run tó lọ kan rìn kése ẹ ṣẹ́ onídúró mi ẹ ṣẹ́ onídúró mi ẹ ṣeun mo wá kí ọ ni mo wá kí ọ ni ọ̀pọ̀ ẹgbẹ́ mi ló ti kú ọ̀pọ̀ ẹgbẹ́ mi ló wà lẹ́wọ̀n ọ̀pọ̀ náà ti fẹ́ rán rárá wọn yílẹ̀ nígboro òní dúró mi ẹ ṣe wọ́n mọ̀ kí ọ ni oore rẹ lórí ayé mi ó ti pọ̀ tó àánú rẹ lórí ayé mi kò mọ̀ ṣe é fẹnu sọ onídùúró mi ẹ o mo mọ̀ wá dúpẹ́ oore ni kábíyèsí Olódùmarè ọlọ́run tí ń jẹ́ mi ni má ṣe bẹ̀rù onídùúró tèmi onídùúró àgbà ńlá ọ̀pọ̀ ọ̀nà ọ̀lẹ́ tí ń ṣe onídùúró bọ́ bá pé onídùúró ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ nígbà àdìjú lálẹ́ tá a sùn táwọn ọ̀tá dé ẹ̀yìn ló ní dúró nígbà tí ò sí nǹkan tá a fẹ́ mú lọ sẹ́nu tẹ́ ẹ sì dé nínú àánú yín tá a tún rí mú lọ sẹ́nu ẹ̀yin náà lẹ dúró torí bó bá jẹ́ èèyàn ló dúró wá sí tí wọ́n ṣe kíni wọ́n ní kíni láì sí àwa kí ló lè dá ṣe kí ló lè dá sọ ẹ wo ní gbogbo ọ̀nà lẹ ti ń jẹ́ onídùúró ní gbogbo ìgbà làwa náà ó sì mọ yìnyín tá a máa gbé yín ga gbogbo yín tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí ètò lóòrè ní ẹ jẹ́ jọ máa kí onídùúró àgbà ńlá ẹ jẹ́ jọ máa kí ọlọ́run alààyè kájọ máa gbé e ga kájọ máa sọ pé ó tún ṣe é léni tó tún sí ní ojú wa rí ìmọ́lẹ̀ alààyè lọ́jọ́ tèmi ẹ̀ rí pé onídùúró wa ó ṣeun gan ni mò ń kí yín káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá tìyín pẹ̀lú ẹ̀mí wọn yín ọ̀rẹ́ yín àti èkejì mi lè ní orúkọ tèmi a sì máa jẹ́ bẹ́ẹ̀ dẹ́rẹ́ kejì mi náà wà ń kalẹ̀ àti Jordan. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá la tún kí lóòrọ̀ yìí káàbọ̀ sórí àkọ́tún ètò ìjíròrò òwúrọ̀ ní iléeṣẹ́ Kaftan television Yorùbá níbí báyìí ni a ti ń ṣe àfojúsùn ìgbé ayé tó rẹwà nígbà tá a sì nígbàgbọ́ pé ayé tiwa ó ń rẹwà nínú ìgbàgbọ́ bákan náà la mọ̀ pé tiyín náà ó ń rẹwà nínú ìgbàgbọ́ àti ìrètí ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ní gbogbo ibi tí ẹ wà tẹ́tí náwó ìfẹ́ sí wa bẹ́ẹ̀ ṣe ń ná òun náà là ń hàn là ń gbé ijó báyìí ẹ̀yin olólùfẹ́ wa lórí gbogbo social media handles wa pátápátá a kí yín ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ wa lókè òkun lókè ọ̀yà in diaspora gbogbo yín pátápátá náà la kí ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ àwa ń gbà ládùúrà wípé wàràwàrà báyìí lọmọ ẹ̀ta ń tà àwa wàá kí n ṣe ọmọ ẹ̀ta o ọmọ ọ̀gá ògo ni wá ìhà ẹ̀ la nítorí náà gbogbo ohun tá a bá ń ṣe pátápátá ajé òbúgba wa ṣán láṣẹ ọlọ́run ẹ ẹ wá mú kalẹ̀ lónìí torí pé ẹ mọ̀ pé ẹ ẹ tá a bá ti ń sọ àwọn wa sínú ẹja sínú odò mm. ẹja ńlá ló máa ń gbé ẹja ńlá ni mm. ẹja tá a ti tẹ̀lé náà tún yàtọ̀ ohun tó tún máa mú fi yàtọ̀ ni pé ẹ tún máa bu omi ọgbọ́n mu lọ́nà àrà ẹ mọ̀ pé kò ṣeé ṣe ká gbàlejò wa kẹ má mú omi ọgbọ́n nínú ohun tán bá sọ pẹ̀lú wa torí pé níbí báyìí gbogbo àwọn èèyàn tó ní ọgbọ́n lórí tẹ̀ máa kẹ́kọ̀ọ́ lára wọn àwọn gbajúgbajà olóṣèlú onímímọ̀ oníṣòwò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lè máa ń pàdé lórí ètò yìí ẹ wá máa bá wa bọ̀ láàárọ̀ yìí lórí ètò ìjíròrò òwúrọ̀ pẹ̀lú ọlá àti ayọ̀ǹgbẹ́nu àti àlejò àti àmàmúwá sí ojú ìwòran yín ní kò pẹ́ kò pẹ́. Yétúndé Adéyẹmọ lórúkọ tèmi tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ ti máa bá mi pàdé lórí ètò yìí rèé tàbí tó jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin ń kán lu agbami ètò ìjíròrò òwúrọ̀ ní iléeṣẹ́ yìí lórí Star Times láwà one three two Yétúndé Adéyẹmọ Ayọ̀ǹgbénú ẹ̀mú wọn lóńdó òkè àgbẹ̀ àkókò ọmọ àgbógbómọ̀jà ebi làwọn àtọ́rí ilẹ̀kẹ̀ dólòkó ọ̀yọ́ ọmọ méjì káyé ẹ̀nà bí ọkọ aya wọn ló mú èkìtì ó yá ẹ máa bá wa bọ̀ mírìn ẹgbẹ́. ó ó pọ̀ ọmọ ilé tó pọ̀. àwọn ológo <laughs> aya àwọn ló mú èkìtì five g <laughs> ten terabyte tàbí hundred g. ẹ̀rọ lè tún bó ṣe wà lọ lórí ètò ilé ni torí pé adùn aláàrẹ gbọ́ngbọ́n pàápàá a tún kàn sí i bí èkejì mi bó ṣe ń sọ ìwé lórí mọ́mọ́ tó bó mọ̀ ṣá ọmọ àtúrò lẹ́kọ̀ọ́. <laughs> ìmúra ẹ wá lẹ́yìn. àlejò wa ti wá kalẹ̀ náà pẹ̀lú wa nítorí pé àjọ dé sórí ètò yìí náà ní gbogbo ọ̀rọ̀ ṣe títẹ̀ máa gbọ́ lẹ́nu wa lénìí àjíjọ máa sọ ni a máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ tiwọn náà bí àwa ẹ̀ka bọ̀ sórí ètò ẹ ṣeun gan. ẹ ma yes ma ṣé dáadáa lè dé. àlàáfíà lè dé gbogbo ilé ń kọ́ àlàáfíà ni wọ́n wà àtẹ̀ríyàwó àwọn dúdú wọ́n ń dán. adùn máa dán ó pọ̀ àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀ àfi bíi kóró ṣí. Ah, ah. ó mọ nǹkan tí mo láìkì jù mọ́ mm. ṣe dúdú eyín wọ́n wá funfun. èmi láyé mi. ẹ ń jẹ́ kórì mi máa wù. ó dún yín gbúdọ̀ wù ú torí bó ṣe rí la ṣe sọ. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwa ò ní fi gbá kọ̀ọ̀kan. ṣùgbọ́n ẹ ṣòjóró. Mm ẹ ti jọ sọ kọ́lọ̀ aṣọ fúnra yín àdéhùn aṣòjòrò ẹ̀mí mímọ́ ló sọ fún wọn ẹ̀mí mímọ́ wàá sọ fẹ́mi <laughs> ẹ̀mí kò sí wàhálà kò sí wàhálà inside ẹ̀mí èmi ò sínú ẹ̀mí inú ayé lèmi wà inside life ṣé kí n ṣọ́ọ̀kì ẹ̀ kó lè kó lè bright ṣé kí n ṣọ́ọ̀kì ẹ̀ èmi àti wọn kàn jọ wà kó ní ọmọ ìlú kan náà lẹ́yìn o ti mú mi mọ́lẹ̀. <laughs> ẹ yára lé wọn àjọwọ́ láàrin mo ti sọ fún ẹ̀ ọ̀rọ̀mọ̀ràn kékeré tá a máa fi ṣe ra wa létí ó náà la máa pè àkórí ẹ̀ ní ẹsẹ̀ gìrìgìrì hmm. ilé àjọfẹ́ àjọfẹ́ kú kò má rí èèyàn ilẹ̀ dápa ẹ ọ àkórí tá a máa fún ọ̀rọ̀ tá a máa fi ṣe ra wa létí léni rèé eléyìí tó ń hmm. túmọ̀ sí pé ẹsẹ̀ gìrìgìrì ilé àjọfẹ́ hmm. kí ló túmọ̀ sí ti ọmọ ráyé tí wọ́n bá rí epo lọ́wọ́ ẹ̀ wọ́n á bẹ̀ là wọn ò nílò láti fi iṣu jẹ wọn máa gbọ́n lá láì ṣe ṣàngó. ó dùn ni <laughs> ó dùn ó dùn ó dùn ẹ ṣùgbọ́n tó bá ti di ti ẹ̀jẹ̀ wọ́n á gbére. fẹ́ni tó fẹ́ kó aids. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn èèyàn máa máa lùlù fún ẹ máa jó lọ mọ òwúwẹ mm. nìyẹn ọmọ lálọ mi máa jó lọ òwúwẹ nìyẹn. Mm jẹ́ kó dá pawú. bó hmm. eh. bá wọ ẹ̀yìn báyà pa wọn sì ń bẹ̀rẹ̀ àti lágbájá náà. Hmm. àyín náà lè ah. ṣe bẹ́ẹ̀. àti tànàdù náà. ó máa ṣe o. Eh? Hmm. mi ìmọ̀ rẹ̀ yàn kankan mọ̀ eh, ó túmọ̀ sí pé ká wá rọra ní gbogbo ìgbà tí a bá ń lògbà gbogbo lògbàlògbà ẹ jẹ́ ká máa rọra máa lògbà gbogbo olówó ayé èmi ni mo wà ń bẹ̀ lénìí èmi ni mo wà ń bẹ̀ lọ́la ẹ jẹ́ ká máa ṣọ́ra hmm. ká máa rọra wọn ní ẹni ayé ń yẹ kó máa ṣọ́ra ayọ̀lá kéré hmm. iṣẹ́ ń tàn. ẹ ó ti yá wa a ní àlejò lórí ètò nǹkan tá a fi ṣera wa létí ìrèlè ni wọ́n ní ẹsẹ̀ gìrìgìrì ńlẹ̀ à ń jọ̀fẹ́ à ń jọ̀fẹ́ kú kò rẹ́ni kankan tá a bá ń pè ẹsẹ̀ hmm. gìrìgìrì ńlẹ̀ à ń jọ̀fẹ́ kí lè lè bá a rí sọ láàrin ìṣẹ́jú kan sí méjì ká fi ṣe àwọn àwọn àgbáláyé létí. tọ́ yes ma. inú mi dùn láti wà lórí ètò lónìí bó tilẹ̀ jẹ́ pé èmi ò fi gbogbo ara gbọ́ Yorùbá ah, dáadáa. ìtẹ́ fi bẹ̀rẹ̀ yìí amọ̀pẹ́ gbọ́. <laughs> Eh, <laughs> ṣùgbọ́n tí mo bá ṣáà ti ṣe sọ́nà lẹ ṣe máa bá mi gbà. bẹ́ẹ̀ agbébo <laughs> ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó jẹ́ ká mọ̀ pé ilẹ̀ ń mm. yọ̀ ká rọra máa ṣe mm. ẹni ayé bá yẹ lénìí mm. ó lè dọ̀la kó yẹ ẹni tó wà lẹ́yìn ju bó ṣe yẹ wọ́ lọ bàbá mi máa ń sọ nǹkan pé ilé tá à tí kọ́ ó dára ju ilé tá a ti kọ́ lọ nítorí pé ilé tá a ti kọ́ innovations ó ń jáde lójoojúmọ́ new technologies so èyí tán ti kọ́ yẹn wọ́n ti kọ́ kò sí ó ti kò sí so kéèyàn èyí tọ́lọ́run bá fúnyàn lórí ọ̀fẹ́ láti ṣe kó dẹ̀ gbà pé ah ọlọ́run ló fún mi ṣe kò ń ṣe mi kò ń ṣe agbára mi ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ ṣe ń tà ń ṣe hmm. kódà ọ̀pọ̀lọpọ̀ ló lè ṣe ju àwọn tó ju bẹ́ẹ̀ lọ ju bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí wọn ò ní oore ọ̀fẹ́ hmm. oore ọ̀fẹ́ ni gbogbo nǹkan àsìkò dẹ̀tún ní gbogbo nǹkan hmm. tí àsìkò olúkálukú bá tó ó di dandan kó tayọ wọ́n máa ń sọ pé tí òjò bá ń rọ̀ kí iyọ̀ má ṣe kó má kó má máa yọ. kó má máa yọ nítorí eh, eh, kórì máa yọ nítorí pé òòrùn ṣì ń bọ̀ wá torí náà máa yọ. torí náà máa yọ. Hmm, wọ́n ní hmm. tójò bá ń rọ̀ òjò ń rọ̀ orí ń dunú <laughs> tí oòrùn máa tó yọ. Ah, ah, tó máa yọ tó máa. tí o oh. pẹ̀ rárá ó máa fọ́n ká ní afọ́ yakayaka inú ìyọ̀ náà wá máa dùn gbà yẹn torí tójò bá tiẹ̀ ti pa òun tún máa wá gbẹ padà agbára máa dé hmm. ìyàwó àìṣe apá abitẹ́ tó wà lọ yìí náà òun náà ni wọ́n sọ pé orí ẹ̀ náà ṣe ń sọ pé gbogbo wa la jọ máa ní nǹkan ẹyọkan tàbí méjì láti sọ wọ́n ní ẹsẹ̀ gìrìgìrì ní àjọfẹ́ wọ́n tà sọ náà ni pé ẹ̀tọ́ bá ti ń ṣe sàdánkátà fún ẹ lẹ́ni ránkà dèdè lọ́la bàbá rere kẹ́ ẹ pẹ́ ìyá rere ìyá kẹ́ ẹ bàbá rere bàbá kẹ lẹ́yìn yìí kò sẹ́lòmí mọ́. ẹ lẹ́yìn ọmọ ọmọ ẹ̀yin kan tún ni àfẹ̀yìn ṣá mr mr igba mr iwo mrs dc mrs dati. lọ́ba ti ń sọrú yẹn fẹ́yàn tó dẹ̀ ti ń di lemọ́lemọ́ ṣe yẹ kéèyàn yẹn máa ṣọ́ra kó má bàa jábọ́. mr clefa <laughs> mr this mr that wọ́n ní <laughs> ẹ jẹ́ ká máa ṣọ́ ara jẹ́ ká máa ṣọ́ra ẹ̀dẹ̀ má jẹ́ ká máa kúkú sọ pé torí àwọn èèyàn ti ń pàtẹ́wọ́ fún wa hmm. ká pé àwa la tó tán gbogbo àtẹ́wọ́ kọ́ ni ó ní kinní inú ló jẹ́ fún ayẹyẹ àtẹ́wọ́ mi sáré ló ń sìn yín lọ. májú lọ mò ń wẹ̀ yín wọ́n palu fún ẹ hmm. bí àwọn àtẹ́wọ́ mi ṣe. Hmm, ó dáa ẹ jẹ́ ká máa ṣọ́ra ká máa rọra ká sì máa tọ́ ẹ ká máa ṣọ́lẹ̀ tẹ̀ káwa gan náà ká máa tẹ̀ gírígírí ẹ ọ̀rọ̀ tá a fi ṣíra wa létí rèé lórí ètò ìjíròrò òwúrọ̀ lórí ẹni bá a ti sọ fún wa pé a ní àlejò pàtàkì tá a sì jọ máa máa fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lẹ́ni gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ mọ̀ nípa ìyá wa yìí tí wọ́n ti gbà wá nímọ̀ràn lórí ètò lẹ́ni gbogbo ẹ̀ náà lẹ máa mọ̀ ẹ̀yin ẹ má ti lọ síbi kankan ìyá wa fẹ́ dé òkè lọ́hùn orin ló lè wọ̀n yín lọ́kàn tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ ká lọ wò nílé ká fi fi ẹ̀sẹ̀ rájò. Ah. kò bá wùn tó má lè kọ orin mi single mi tí mo ṣe nígbà kan Ayọ̀mídé Ayọ̀mídé Ayọ̀mídé ayọ̀ hmm, yín náà ti dé inú ilé àpèmọ́ra ẹni hmm. là ń pè tèmi dire níbo la máa ti rí Ayọ̀mídé lórí ẹ̀rẹ̀ YouTube. Tósìn Bándélé. Tósìn Bándélé Ayọ̀mídé látọwọ́ Tósìn Bándélé káfí lọ́ọ́ fi ẹsẹ̀ rájọ́ náà kí ìyàwó náà kàn fi ìyẹn náà kàn fi máa kí wa káàrọ̀ nítorí tí a bá fi máa padà dé àtẹ̀tí ìbẹ̀rẹ̀ orúkọ wọn wọn ò tí ì ṣàfihàn ara wọn wọn ò tí ì ṣe nǹkan kan fún wa ẹ má ti lọ síbi kankan à padà ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá tìyín fún fanẹ́tẹ́sẹ̀ darapọ̀ mọ́ wa orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ kejì mi náà wà ń kalẹ̀ Yẹtúndé Adéyẹmọ pẹ̀lú àlejò wa pàtàkì pàtàkì tí àjíjọ ṣí wa létí lẹ́ẹ̀kan kó tó di pa lọ sí agbára ìyàwó kalẹ̀ lórí ètò. ẹ ṣe ma yes ma ṣe dáadáa ni mo bá yín. adúpẹ́ adúpẹ́ dáadáa lè bá wa ẹ̀rín músẹ́ yẹn gan-an ó fà kí. dádì ò ní máa bínú sí yín o. <laughs> ẹ̀rín ò jẹ́ ni. ẹ̀rín yìí lásán báyìí inú wọn máa yọ ni. <laughs> ó dáa oyin ara ilé ti rí ojú àlejò wa bí mo ti sọ fún wa wọn ò tí ì ṣàfihàn ara wọn fún wa yá wa wọn wá ṣàfihàn ara yín fún àwọn aráàlú orúkọ yín orúkọ mi ni Mrs. Olúwatósìn Bándélé Tolúwaṣẹ. Hmm ṣé stage name yẹn ni Tolúwaṣẹ yẹn ni orúkọ ọkọ mi orúkọ mi Bándélé yẹn ni orúkọ tí mi orúkọ tí yín so Bámidélé ni yín báyìí tolúwaṣẹ ni mò ń jẹ́ báyìí Tósìn tolúwaṣẹ ṣùgbọ́n àwọn iṣẹ́ mi mi ó ti bá Bándélé yẹn wá ṣé Bándélé ni maiden name ti ní orúkọ dádì tìyín mm. Tósìn Bándélé tolúwaṣẹ ni married name ni ìtẹ̀ fi gbéyàwó ó dà yà wá irúfẹ́ àwọn iṣẹ́ wo lẹ máa ń ṣe gbogbo iṣẹ́ tẹ máa ń ṣe pátápátá. Ah. Mhm nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó nìyẹn. ẹ fọ́ọ̀mù máa battalion àbí tẹ́wù máa. orí mi ti ẹ̀ mọ èyí tí mo fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ó yẹ bẹ̀rẹ̀ láti ibì kan. àbí kábà yín eh, bẹ̀ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ níbo ní káàtì bẹ̀rẹ̀. ṣùgbọ́n iṣẹ́ mo ń ṣiṣẹ́ ọ́fíìsì mo dẹ̀ ń ṣe mo ń kọrin iṣẹ́ ìjọba àbí mo ń ṣiṣẹ́ ìjọba. ó dáa iṣẹ́ ìjọba dáa mo ń dùn <laughs> ó yá. mo dẹ̀ ń ṣe mo ń kọrin. irú orin wo gospel orin ẹ̀mí strictly gospel strictly ọ̀dà mm. èwo lẹ tó. then mo máa ń ṣe fruit artist tún ní mí fruit, fruit artist. artist àwọn àwọn tó ń fi èso dára mm. máa ń fi èso dára gbogbo ara tẹ́ ń fèsò dálé ní gbogbo ẹ̀ náà la máa mọ̀ abájọ tára yín fi ń dán abẹ́ẹ̀ rí ó ga rírìn lórin bíi ti gòlòǹjíà ni. Ah, ah. abẹ́ rí olúwa. àbíbẹ́ eh, ní fóònù bọ ìlè para eh, eh. òróró Jerusalem. ẹ jẹ́ ká rọra ìrànà <laughs> tí ẹ bẹ́ẹ̀ mẹ́ta ó dà ẹ já ṣe báyìí mm, èmi fẹ́ràn láti máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní ẹbí ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run máa sọ pé tètè kọ́kọ́ ṣe tèmi náà ẹni olórin ẹ̀mí ni ẹ̀dẹ̀ sọ pé strictly gospel artist uh, nìyí. bẹ́ẹ̀ni Mm, ó ti tó ìgbà òtẹ́ tí ń kọrin àti tọdún mélòó. ó ti lé ní twenty years. ah ẹ́ ogún ọdún. bẹ́ẹ̀. àwọn ah, tán bí lógún ọdún mà ti lọlé ọkọ. abẹ́ẹ̀ ah, ni wọ́n ti jáde yunifásitì. ó ti pa jáde yunifásitì. Mm. ó dà ìjà ṣe báyìí. mi gan ti ṣe tán ní eighteen. torí ọkọ ti ń palẹ̀ mọ́ fún mi. dáadáa twenty. wọ́n ti eh. lọlé ọkọ. ẹ já ṣe báyìí kí lẹ ṣe bára yín nídìí iṣẹ́ orin ẹ̀mí ní bíi ogún ọdún sẹ́yìn ṣé bí ogún ọdún yẹn lẹ ti mu professionally àbí ìgbà wo lẹ mu professionally. ah professionally yẹn hmm. ṣé mo ti mu professionally ṣá mo ń gbìyànjú náà ni hmm. torí tó bá yẹ pé mo ti mu professionally ni ó yẹ kí àti every week báyìí ó yẹ kí ibi tọ́lọ́run pé kálukú sí ah. ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. Calling ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. ẹlòmíì tó ń bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ mọ́ mi ẹ ṣáà máa bá ẹ já máa bà bọ̀. tọ ẹ wẹ mo bẹ̀rẹ̀ láti church Hmm. mo rántí pé nígbà yẹn tí mo kéré mo ń lọ sí church so tó bá ti lè ṣe mistake gbé microphone fún mi nígbà ah, yẹn báyìí ìdán bẹ̀rẹ̀ nìyẹn ṣe ni màá pariwo tí màá dá gbogbo ẹ̀rù <laughs> so ṣùgbọ́n nígbà tó wá yá torí Celestial Church ni ah, church yẹn. àmì fẹ́ béèrè o wọ́n ṣe sọ pé tán bá ti lè ṣe mistake gbé microphone fún báyìí mo dẹ̀ jọmọdé báyìí mo fẹ́ ní ẹ̀jọ̀ ọmọ ìjọ wo ni mí ṣé ìjọ mímọ́ ìjọ mímọ́ celestial church ni hmm. nígbà yẹn hmm. so àwa ń dàgbà síbẹ̀ ṣùgbọ́n ìgbà tó wá yá ajínrere ìjọ yẹn ó wá di pentecostal mm. church láti celestial wọ́n di pentecostal mo fẹ́ má gbọ́rí o. Ah. so gbogbo àwọn èèyàn wá lọ church tó kún kwaya tó lé ní one fifty wọ́n wá lọ hmm. so bó ṣe kó àwa bíi méje kwaya one fifty so ibi tí opportunity ti wá fún èmi láti jáde nìyẹn hmm. so pẹ̀lú ìwọ̀nba díẹ̀ tí mo mọ̀ kọ́ ń gbà yẹn èmi ni mo wá ń lead hmm. àwọn àwa kékeré ta kù jẹjẹrẹ pé one fifty gan ẹ ṣì ń jà fitafita bẹ́ẹ̀ni <laughs> abẹ́rẹ́ ọlọ́run eh, ah, ọlọ́run mọ bó ṣe máa ń ṣiṣẹ́ ẹ̀ eh so bí mo ṣe wá bẹ̀rẹ̀ èmi gan pàápàá ò mọ̀ pé mo ní ẹ̀bùn orin bẹ́ẹ̀ yẹn so ìgbà tí ó wá di pé tá a bá ti kọrin church yẹn wọ́n tún ní university bible university tó bá ti fẹ́ ṣe graduation tó bá ti pè wá báyìí pé àwa náà la máa wá kọrin so many people láti church yẹn tó wá ṣe graduation wọ́n máa máa pè wá pé ká wá kọrin ṣé nígbà tó wà ní sẹ́lẹ̀ yìí àbí nígbà tó ti di pentecostal tí wọ́n máa wá pè wá wá pàdé so gbà tí mo wá lọ sí school. gbà tó di pentikosta náà náà kù méje kwaya ni wọ́n ní church yẹn ní yunifásitì. ó ní ó wá mm, padà ní yunifásitì mm, mm. so ibi tí mo ti discover talent tèmi nìyẹn so mi ibẹ̀ ni tá bá ti wá ń ṣèsọjí màá ṣáà rí pé tá bá ti ń kọrin àwọn èrò máa pọ̀ ní ẹnu ọ̀nà pé àwọn ilé yẹn òde ilé wa ń gbà yẹn náà kò jìnnà síbi tí church yẹn wà wọn ní à mò ń gbóhùn ẹ ní church mò ń gbóhùn ẹ ní church. Mm. Ah so bàṣà wà fi ṣe bẹ̀rẹ̀ nígbà tí mo wá dé school ìlàrò nígbà yẹn tí wọ́n ní pé àkàn wà máa kọ special number bí mo ṣe sọ pé mo fẹ́ kọ special number wọ́n tún ṣe discover mi bẹ̀ yẹn nìyẹn hmm. ibẹ̀ gan kan ni wọ́n á ti ògo ṣàfọ̀hún ní ibi téèyàn bá jókòó ṣe hide. <laughs> bá a ṣe ṣe bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn ṣùgbọ́n ibi tí ó ti wá dàbí pé professional tẹ sọ yẹn hmm mo lọ kí ọ̀rẹ́ mi kan ní school gbà yẹn ní Ifẹ̀ so um, ọ̀rẹ́ mi yẹn máa ń sọ káàkiri ah àǹtí sìn ọ́ akọrin fún wa ẹ wá kọrin fún wa mm. òun fúnra rẹ̀ ló lọ forúkọ mi sílẹ̀ pé òun ní àǹtí kan tó máa ń kọrin mm. wọ́n ṣe pè mí wá sí OAU nìyẹn mm. tí mo wá kọrin fún àwọn eh, student union ọ̀rẹ́ máa ń gbà yẹn so ibi tí mo ti ń kọrin yẹn ó ní program kan tó máa ń ṣe ní Ifẹ̀ bẹ́ẹ̀ ni so wọ́n máa ń ṣe kántátà wọ́n pè ní cantata living spring program mm, ìmọ̀ bóyá ẹ̀ so every year ló máa ń ṣe so nígbà yẹn dẹ̀rẹ̀ àwọn èèyàn máa ń sanwó wọlé ni so bí mm. bàbá yẹn ṣe rí mi tí mò ń kọrin báyìí wá ní à o gbọ́dọ̀ wà fún cantata living spring ní two thousand year two thousand mm, wọ́n ní mi ò lówó nǹkan kan wọ́n ní kó má wọrí so program táwọn èèyàn máa ń sanwó wọlé fún wọ́n gba hòtẹ́ẹ̀ fún wa wọ́n ní kí bí mo ṣe ṣe àwọn èèyàn kan ni ó yá ìwọ wá ṣe wà wá lè jìtà ìwọ wá ṣe wà wá ṣe bá ṣàṣe lọ nìyẹn bí báńdì ṣe pé nìyẹn tí ò pẹ́ rárá nígbà tá a dẹ̀ dé mọ́nítọ̀ a ti ṣe eh, ohun táwọn ní ká wá ṣe o báyìí báyìí o hmm. bí wọ́n ṣe ní àìrọ̀ o máṣe máa ṣe lọ nìyẹn o bẹ́ẹ̀ kan ni wọ́n ṣe ní màmá òun fẹ́ ṣe birthday nìyẹn hmm, hmm, pé ká wá kọrin mo ní à kí ni mo fẹ́ kọ́ ń bẹ̀ nǹkan kan ẹ má wọ̀rí bá ṣe bẹ̀ bó ṣe àṣebẹ̀rẹ̀ nìyẹn. bó ṣe dòun nìyẹn yíya two thousand. ẹni náà ṣe lọ ń kọrin. wọ́n dẹ̀ sọ pé twenty years ẹjọ́ ṣe yíya two thousand ṣe twenty years ni àbí twenty three years. <laughs> Ah ẹ ṣáà ní kẹ bù kéré kẹ má bù kọ́ńjọ <laughs> ó dà ẹ jẹ́ ẹ ṣe báyìí ní irú ilé ìfẹ́ tẹ lọ ẹ tí ẹ ti lọ kọrin yẹn ní táìmù yẹn lọ́hùn tó ẹ mọ̀ pé àwọn èrò tẹ máa rí wọn aṣáájòjì kí ni experience tẹ nǹkan tó fún yín ní courage ní irú bẹ̀yẹn láti tẹ̀síwájú nídìí iṣẹ́ orin mi. Hmm, nígbà yẹn bóyá nítorí pé a ti máa ń lọ káàkiri náà tẹ́lẹ̀ bọ̀ kò kí ń ṣe as a band ó hmm. kàn jẹ́ as church choir hmm. so wọ́n máa pè wá máa lọ kọrin so bóyá torí ẹ̀ ni ìgboyà yẹn ṣe wà díẹ̀ so mm. torí mi ò lè sọ pé bóyá ẹ̀rù bá mi púpọ̀ ẹ̀rù ẹ̀rù òfin bẹ́ẹ̀ gbogbo ààrẹ kò sígbà téèyàn bá fẹ́ wọ stage náà tí ò ní mí ẹ̀ díẹ̀ bákan bákan ṣùgbọ́n kò dàbí pé bẹ́yà àbí nǹkan tó ṣe rí àbí nǹkan tó ṣe rí àbí so. ṣé irú àwọn olóòrùn bẹ̀rẹ̀ lọ́jà yẹn wọ́n wá sanwó. wọ́n sanwó ṣùgbọ́n at least wọ́n fún mi lówó ta fi wọ mọ́tò wá wọ́n dẹ̀ lọ́jọ́ wá sọ́tẹ̀. ẹ gbádùn. àgbádùn nígbà yẹn ní ṣe dáadáa pé ìlú òyìnbó gan la. ọwọ́ tó dalẹ̀ fi bẹ̀rẹ̀. owó ìtọ́jú ọ̀gá hospitality ní í ṣe pàtàkì. ìyá wa nídìí iṣẹ́ orin ṣé ẹ ti ní àǹfààní láti release pé àwọn singles. Mm, um, mo ti release album kan mo dẹ̀ ti release single méjì ṣùgbọ́n kọ́lọ́run ràn wá lọ́wọ́ náà ni kìràkìtà mm. distractions here and there. bẹ́ẹ̀ ni tẹ̀ ń ṣe iṣẹ́ mm. ìjọba tẹ̀ ń ṣe full artist tẹ̀ ń ṣe oríṣiríṣi tẹ̀ ń sọ fún wa. Ah, bẹ́ẹ̀ni tá àmọye tó jẹ. <laughs> Eh, <laughs> eh, níbẹ̀ ni eh, ní kó wá pé o ẹ ṣàjẹ́ ń dákẹ́ torí wọ́n pè Ọlátúndé ábọ̀mù yẹn ọdún wo lẹ gbé síta. nineteen two thousand and eight. two thousand and eight track mélòó ló wà mí. mẹ́rin. track mẹ́rin ṣe rántí àwọn kò lè. praise. Ayọ̀mídé mm-hmm. eh, Ayọ̀mídé tá a lọ wò lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni mm-hmm. pẹ̀lú all the way with Jesus àti mm-hmm. sọ fún Jésù. olóyìnbó ni ìyá ìwọ lẹ fẹ́ kọ fún wa nínú gbogbo mẹ́rin torí mo fẹ́ gbóhùn yín <laughs> ó ti tó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ó ti tó bẹ́ẹ̀. Ayọ̀mídé yẹn lẹ fẹ́ kọ Ayọ̀mídé yẹn gbúdọ̀ ní tó bá dé. Ah, ah. ṣé wo gbọ́lẹ̀ ẹ̀kọ́ nígbà tá à ń gbọ́ tó dùn lọ mọ̀ràn yìí mọ̀ràn yìí tá a lọ Ayọ̀mídé méjì ni mo wá ti kọ ṣá mhm. ṣùgbọ́n tàkọ́kọ́ yẹn ni mo máa kọ. dà ẹ já gbọ́ ìtẹ̀fẹ́ kọ èmi sì máa mú ètò ohun èmi nínú àwọn orin yẹn ètò ohun ẹ̀yìn lẹ́yìn mú yẹn ẹ sọ̀kan gbẹ̀yìn nísìn kí ni ẹ pé táìtì ẹ̀ sọ fún Jésù ẹ̀ eh, bọ̀ ẹ ṣe àgbọ̀ Ayọ̀mídé náà ó ṣeé ṣe táyè bá wà a sì sọ fún Jésù lórí ètò ilé ni yóò gbọ́. dà hmm. ẹ jẹ́ n kọ́kọ́ sọ bí Ayọ̀mídé yẹn ṣe bẹ̀rẹ̀ bó ṣe wá skul ni mo wà nígbà náà so ó wá pọ̀ pé mo máa ń mo máa ń ṣe ICAN so hmm. mo wá ti ṣe ICAN yẹn mo ti ṣe dé ibì kan ó wá dé stage kan mo wá ti ṣe bí ẹ̀mélòó kan ah, mo wá ní kí ló ń ṣẹlẹ̀ Ọlọ́run àwọn tí ò tó mi wọ́n pass mm. so nínú ibi tá a ti ń ṣe prayer mi àti roommate mi ńgbà yẹn Jọkẹ́ à ń pè ní jokes apart à ń ṣe prayer lọ́wọ́ ni mo kàn kọ orin yẹn ni bẹ́ẹ̀ kan mm. pẹ́ dalẹ́ ayọ̀ ń bọ̀ mo kàn ṣáà kọ́ bá kan so ìgbà mm. tó wá jáde ó ní ah sista orin yẹn nìyí o orin yẹn nìyí o so orin tó wá láti ibi ẹ̀dùn ọkàn ni ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ọ̀rọ̀ inú orin yẹn ó padà wá mú sí ìmúṣẹ náà ayé so ó lọ báyìí pé bẹ́ẹ̀kún pẹ́ dalẹ́ ayọ̀ ń bọ̀ lówùrọ̀ bẹ́ẹ̀kún pẹ́ dalẹ́ o ayọ̀ ń bọ̀ lówùrọ̀ bẹ́ẹ̀kún pẹ́ dalẹ́ ayọ̀ ń bọ̀ lówùrọ̀ ayọ̀ mi ti dé òwúrọ̀ mi ti dé hmm. mo sáré títí hmm. ó dàbí mi ò lè sáré. Ah mo ṣiṣẹ́ ṣiṣẹ́ ó dàbí mi ò lè ṣiṣẹ́ mm. lójú ẹlẹ́gan mm. mo wá dàbí aláìmọ̀ṣe ṣùgbọ́n ayọ̀ mi ti dé òwúrọ̀ mi ti dé bẹ́ẹ̀kún bá pẹ́ bẹ́ẹ̀kún pẹ́ dalẹ́ ayọ̀ ń bọ̀ lówùrọ̀ bẹ́kún bá pẹ́ o bẹ́kún pẹ́ dalẹ́ o ayọ̀ ń bọ̀ lówùrọ̀ bẹ́kún bá pẹ́ dalẹ́ kan bẹ́kún pẹ́ dalẹ́ eh? ayọ̀ ń ti dé ayọ̀ ti dé òwúrọ̀ mi ti dé ayọ̀ mi ti dé òwúrọ̀ mi ti dé bẹ́ẹ̀ ni ayọ̀ gbogbo wa ti dé ó ga jù ìyá wa ẹ kú more inspiration la máa pè é láṣẹ ọlọ́run bá ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn orin tó máa ń ní ìmísí tí èèyàn bá ń la nǹkan kan kọjá tí àwọn orin yẹn bá bọ́ta ah. ó máa ń wà powerful èyí á wá dàbí ẹni pé nǹkan tó ń ṣe ẹ̀yẹn ló ń ṣe gbogbo ayé because bí kálukú ṣe máa máa mú tiẹ̀ ń bẹ̀rẹ̀. ní kálukú a máa define ẹ. bẹ́ẹ̀ ni àwọn new singles méjì tẹ́lẹ̀ ti ṣe kí ni àwọn yẹn. ìkejì yẹn náà ayọ̀mídé nítorí gbogbo orin line orin ni hmm. ó lọ nípa yí pé ká máa sọ fáwọn èèyàn pé you can still make mm, it mm, the mm. joy mo máa ń ṣe annual concert kan gbà kan tó ti pẹ́ díẹ̀ tí mo ti ṣe your joy has come ayọ̀ rẹ ready mm. dé ni mm. so mo máa ń fẹ́ encourage èèyàn using my own situation mm. my challenges my life to tell them that whatever you are going through tomorrow is better it's not the better. end of the yes. life iṣu òpin ayé so ayọ̀ mi ti dé náà wà nù single ọdún wo nìyẹn jáde. ìyẹn ìyẹn jáde ní two thousand and sixteen. two thousand and sixteen èmi ìwò lẹ tó latest bàbá ìyẹn ni mo kọ ní last year. last year Baba. Hmm, kí ni inspiration tó wà behind Baba. kí ni bàbá ṣe ìgbà hmm. tí mo ṣe mọ nínú gbogbo ìlà kọjá Baba ti wá ṣe hmm. gbogbo ti wá kúrò ní ayọ̀ ti wá dé mọ́mí ti blow eh, eh, eh, ayọ̀ ti wá dé mo á sọ pé ah ọlọ́run mo mà lọ́wọ́ ṣé èmi náà lélẹ̀ èmi náà lélẹ̀ ni bàbá yẹn náà tún wá jáde bàbá dáadáa bàbá mo ra ọwọ́ rẹ bàbá ah, eh, eh. mo rí iṣẹ́ rẹ bàbá mo mọ rírì rẹ o hmm. bàbá mo ra ọwọ́ rẹ bàbá mo rí iṣẹ́ rẹ bàbá dànsákì rẹ hmm. ọba tó dá òkè ọba tó dá ilẹ̀ àwọn ọ̀run sọ̀rọ̀ ògo ọlọ́run. Mm. afẹ́fẹ́ tó ń fẹ́ ó ń fi iṣẹ́ rẹ̀ hàn àwí máa yẹ̀hùn dànsákì rẹ̀ mm. kí ló lè ṣe bàbá àwí máa yẹ̀hùn mm. ọba tó lànà tó lànà létí òkun pupa after menopause ó tún fún sarah lọ́mọ mo rí iṣẹ́ rẹ̀ bàbá dansaki rẹ ee mm. mo lọ́wọ́ baba. bàbá dansaki rẹ. ó ga kò sí nǹkan tí bàbá ò lè ṣe eh, tá a bá ti ní ìdánilójú tá a dẹ̀ ti ní ìgbàgbọ́ bí ìyá wa ṣe sọ pé àwọn fẹ́ràn láti máa jẹ́ káwọn ìgbàgbọ́ àwọn káwọn èèyàn mú ìgbàgbọ́ wọn lé mm. wípé a kúkú ṣeé náà ni àwọn orin tó ní ìmísí tó ní ìmísí tó dáa báyìí ẹ ti sọ fún wa náà pé inú àwọn nǹkan tẹ̀ ń là kọjá lórin náà ti máa ń jáde ẹ jẹ́ tún dé òkè lọ́hùn náà torí àsìkò wa ó ń sáré wọ́n ní wo lẹ́tí pẹ́ ká lọ wọ̀n lé ká fi fẹsẹ̀ rájò. mo fẹ́ràn láti máa gbọ́ orin àwọn màmá Tópẹ́ Àlàbí so ẹ jẹ́ ká. èwo náà orin wọn lẹ fẹ́ ká lọ fi. agbára. agbára. bẹ́ẹ̀ hmm. kí ni wọ́n ṣe kọ agbára yẹn náà àbí ká kọ ẹni tí ò rí ọ. kò rí nǹkan kan. ó dà kámú kan nu méjèèjì yá wa ní ká lọ gbọ́ ìyá wa Tọ́pẹ́ Àlàbí ká fẹsẹ̀ rajó lẹ́ẹ̀kan sí káwọn náà kan tó fi sẹ̀mí díẹ̀ ní lágodo wa ń bí ẹ má gbàgbé pé mo sọ fún yín pé gbogbo nǹkan tí ìyá wa ń ṣe la máa sọ̀rọ̀ nípa ẹ̀ a sì ń sọ̀rọ̀ nípa iṣẹ́ orin ẹ̀mí lọ́dọ̀ wọn lọ́wọ́ tá a bá fi máa padà dé àwọn nǹkan míì tí wọ́n tún ṣe láti máa mẹ́nu lé ẹ kú kalẹ̀ lóde àpadà. orí ètò ìjíròrò òwúrọ̀ ọ̀lẹ́ṣẹ̀ wa lórí Kaftan television yorùbá àtẹ̀yìn fún àǹfààní tí ṣe ń darapọ̀ mọ́ wa ìyá wa gbajúgbajà akọrin ẹ̀mí àti oníṣòwò pàtàkì náà lájọ lágbé sórí ètò lẹ́nìí ìyá wa Olúwatósìn Bándélé. Mm -hmm tolúwa ṣe mo tíra yìí pàdé wá fún <laughs> ó gbìyànjú <laughs> ẹ kú kalẹ̀ ìyá wa ẹ rọra máa à ń sọ̀rọ̀ lọ nípa iṣẹ́ orin ẹ̀mí lọ́dọ̀ tí yín ẹ jẹ́ sáré bèrè ilé ìka tó kúrò ní apá ọ̀dọ̀ iṣẹ́ orin ẹ̀mí nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ láti bí ogún ọdún sẹ́yìn ṣó ní àwọn ìrírí tẹ́ ti rí má lè gbàgbé ní ti ṣe orin. ó pọ̀ téèyàn ò bá rí ní ìrírí mm. <laughs> téèyàn ò bá ní ìrírí kò lè nítàn bẹ́ẹ̀ ni kò dẹ̀ lè lẹ́rìí ṣùgbọ́n nígbà tí a bá lọ àwa band lẹ́yìn tá a bẹ̀rẹ̀ band hmm. bóyá a lọ kọrin ibì kan àwa bíi méje mẹ́jọ a kóra hmm. wa lọ bó hmm. bá dẹ̀ dé tó bá ah, bóyá a yáwó mọ́tò lọ <laughs> gan ni ẹ̀yin náà yáwó <laughs> pé ah, ah mo ti rò pé bẹ́ẹ̀ ti ṣe bẹ̀rẹ̀ ní OAU yẹn ah. bẹ́ẹ̀ ló ṣe ń lọ ni <laughs> so láìmọye ìgbà láìmọye ìgbà wọn mọ tàdé ń kó kiri iná àwọn onígangan onílù mm. yìí wọn rẹ́rìn mọ́ rárá ah. nígbà tí mo tẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn ńgbà yẹn tí mo ní wọ́n ní ká máa ṣe àwọn yẹn máa wọ́n máa tiẹ̀ gbìyànjú ṣùgbọ́n nígbà tó máa fi di sáà kan tá a máa fi wọ́ mm. ah. hmm. kódà tá a bá gbaṣẹ́ báyìí bóyá wedding bóyá lẹ́yìn tá a bá ti ná gbogbo owó tá a gbà tán owó tá a tún pa lórí àtúntàn tán èmi á hmm. dẹ̀ rọra máa ṣe bye bye everybody hmm. a máa lọlé. Hmm. ṣùgbọ́n mo wò pé ibi tí èrè tèmi wà ni káwọn ẹ̀mí kan wà blessed hmm. káwọn èèyàn wà blessed kan wà happy pé hmm. we ministered to their soul them so pé well ibi tí èrè tiwa wà náà ni pé ibi tá a ti ń ṣe lọ ṣe tí àwọn èèyàn mọ̀ wá tán dẹ̀ wà blessed so the financial aspect of it àwa ò tí ì máa pé a fi ń jẹun o ṣùgbọ́n ká ṣáà máa kọrin kọ́ lọ́wọ́ kínú ọlọ́run gan máa dùn kínú àwọn èèyàn máa dùn hmm. ká lọ kọrin àìmọye ìgbà tá máa lọ kọrin tẹ́lómi àní à òun ti rò pin ṣùgbọ́n mò ń ṣe rí mi tí mò ń kọrin hmm. with your condition like this ah kí wàá problem mi so that one fulfils me. ẹ má bínú ẹ sọ̀rọ̀ condition ní àbọ̀ṣẹ́jú torí mo fẹ́ kúrò lápá abẹ́yẹn kí ni ọ̀rọ̀ condition ṣiṣẹ́ lọ. Eh, ok. Mm a bí ọmọ tó rẹwà gan-an. a rí bẹ́ẹ̀ ah, ah, <laughs> tán máa ń gbé yóò jáya ẹni ni. according to my mom hmm. táwọn bá ti wẹ̀ fún mi tán láàárọ̀ báyìí. kò sí rọ́ńbẹ́ wọ́n máa gbé mi káàkiri ó dìgbà tí n bá ké fún ibì kan tó gbé mi padà wá hmm. ṣùgbọ́n ìgbà tó máa fi di oṣù méje hmm. mo ní measles so wọ́n wá fún mi ní injection ní wrong ní measles ọ̀sẹ̀ yes so bó ṣe wá di. wá wọ́ sẹ́sẹ̀. ẹsẹ̀ òsì. èmi ti ẹ̀rù pé bóyá ìjàmbá ọkọ àbí ìkọkọ abẹ́ ṣubú abẹ́rẹ́ ni abẹ́rẹ́ láti ọmọ ìkókó ọmọ oṣù méje. Hmm. ó dà gbogbo ẹ̀ ló yé ọlọ́run fún ògo ọlọ́run ni wọ́n ní nínú bíbélì ọlọ́run wọ́n béèrè lọ́wọ́ ìyá bàtìlómíẹ̀ o àfọ̀jú ta ló ṣẹ̀ àbí o ṣé wọ́n ló ṣẹ̀ àbí ṣé bàbá ọmọ yìí ló ṣẹ̀ àbí ràn ẹ̀ kan. ọlọ́run wá dá wọn lóhùn ni hmm. kò sẹ́ni tó ṣẹ̀ kò sẹ́ni tó hmm. ṣẹ̀ nítorí pé mo fẹ́ kí ògo mi hmm. kó buyọ nínú ayé ìránṣẹ́ mi àti kọ́ ó ṣeé ṣe bóyá tí ẹsẹ̀ yóò bá síbẹ̀ kí ìyàwó má di ògo àgbáyé lọ́jọ́ ti tèmi nígbà tán dé ẹ wá dúró iṣẹ́ tán láwọn ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò mà ní pèníjà ẹsẹ̀ wọ́n bá níṣẹ́ lọ sí wọn ní graduate nínú. wọ́n ti ẹ̀ nípèníjà kankan rárá. mo sì ń dúró kíjọba eh, mo sì ń dúró kíjọba wá gbà mí síṣẹ́ ni. Eh, mo ti gba certificate báyìí. mo dẹ̀ wà very sure pé bí ìyàwó ṣe wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ẹsẹ̀ wọn méjèèjì pé wọ́n ṣe máa máa ọjẹ́ tùkè màmá ẹjọ tùkè <laughs> màmá ògo yóò ní wọ omi láṣẹ Elédùmarè ẹ jẹ́ lọ síbi iṣẹ́ fruit artist kí lẹ ṣe bára yín nídìí okay ní ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìjọba wọn á wò pé ah, ọjọ́ kan ọjọ́ kan náà ìjọba ní ah, bóyá o máa lọlé o hmm. so how do you prepare for your future for retirement so wọn á bẹ̀rẹ̀ sí ní wò pé kí ni a lè ṣe kí ni mo lè ṣe mo ti try oríṣiríṣi mo ṣe transport a gbé mọ́tò wọn ò ní kówó wá hmm. nígbà tó wá mo tún wò pé kì í ṣe hairdressing business so ẹni tí mo dẹ̀ pè tó fún wa quotation mm. ìgbà tá a wá gba owó tá à ń retí ń gbà náà lọ ta ní ká lọ sí reality pé ká lọ bẹ̀rẹ̀ sí ní ra nǹkan àrígbówó mm. yẹn ò tiẹ̀ dé mm, ìdajì kò débì kankan so ó dẹ̀ wá ní fruit artist yẹn tí mo mọ̀ èèyàn tó máa tajọ ń lọ church náà ni màmá ṣàwòkọ́ báwo ló ṣe ṣe báwo ló ṣe ṣe wọn á lọ bá pé òkè mo fẹ́ kọ́ṣẹ́ ó dẹ̀ ní pé forty thousand nígbà yẹn lọ́hùn wọn á ní à ah, forty thousand hmm. twenty seventeen ah, ah, bí mẹ́fà forty thousand àbí forty five ṣá fún pé a fẹ́ kọ́ṣẹ́ fúrúùtù. ẹ bèrè pé àbí fourteen ah. thousand ló pé. <laughs> mo kọ́kọ́ bínú lọ sanran gandan pé ah pé hmm. fúrúùtù ṣé ju fúrúùtù lọ ni hmm. but nítorí màá máa ṣáà máa wò torí nǹkan kan ń fa ọkàn mi síbẹ̀ síbẹ̀ so títí mo á pè wẹ́ jẹ́ ká ṣáà lọ ṣe in fact mi ò mọ̀ pé nǹkan tó máa mú mi di tó máa mú mi tó máa di ńlá báyìí lọ́wọ́ mi ni mm. so mo ló ń ṣe lọ ṣùgbọ́n mo dúpẹ́ pé mi ò regret mm. ẹ rárá. Eh, ẹ regret ẹ wàá ṣe o. ẹ eh, tábà pé food artist fruit artist ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn ẹ túṣu désàlẹ̀ kókó kí ni àwọn nǹkan tí àwọn èèyàn lè máa wò bí ó lè jáde láti di food artist. Mm-hmm. ṣe mọ̀ pé. Mm -hmm fruit bó ṣe wà yẹn mm. bá mú fruit dání lọ́wọ́ yín mm. bẹ́ẹ̀ ṣe máa ṣe ó yàtọ̀ sí tèmi bá ṣe bẹ́ẹ̀ni ṣùgbọ́n tèmi bá mú fruit dání báyìí èèyàn mẹ́ta mẹ́rin máa wò pé kí n mú gbé dání. Mm. tẹ̀lé òkú àbódòdó kan lẹ gbé dání tó rẹwà that wow look look is what we what we make what we add to the fruit mm. to make it adorable and oh, fruit náà ti wá di táwọn èèyàn ń ṣe ní patí ń sìn hmm. ẹ bá dé patí ẹ rí fruit tree wọ́n ṣe hmm. fruit tree fruit desert table wọ́n máa ṣe waffle cones ó máa mú yín. orúkọ ẹ kan design kan nìyẹn báyẹn wọ́fù kóòtù. wọ́fù kóòtù one of lára àwọn desert tá a máa ń ṣe. ìyá ìjíròrò wúrọ̀ ẹ mo ń béèrè lórí. ẹ mọ̀ bá ṣe jẹ́ fún oníṣẹ́ o. <laughs> iṣẹ́ orúkọ design fruit kan nìyẹn báyẹn. waffles ni ètò waffles yẹn a máa wá kó fruit sí àti wọ́n á fi yogurt very healthy hmm. to make it healthy. ẹ ní ìdí àwọn fruit yẹn. Uh, a mọ̀ pé àwọn kan wà fruit parfait àwọn kan wà eh, fruit eh, dessert fruit gbá fruit bíi mélòó lẹ lè sáré sọ fún wa tó wà táwọn nǹkan tẹ́ ẹ̀ fi fruit ṣe fruit ṣe ok a máa ń fi ṣe pineapple boat mhm. watermelon what pineapple boat ṣé ní pàtí náà lẹ máa gbé sí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni hmm. Hmm. pineapple boat watermelon basket hmm. à ń ṣe um, kebab fruit. Mm-hmm. kebab fruit mọ́ mo à ń <laughs> ṣe parfait. à mm-hmm. ń ah, ṣe juice parfait yẹn mo jẹ kan tí arábìnrin yìí ṣe wá níjọ́wọ́ mm-hmm. mo kàn máa ń wò lójú nínú show glass látijọ́ yìí àṣẹ kìíní ìdùn tó yìí. <laughs> àwọn gangan tí wọ́n ń ṣe parfait rè é. ìjọ́ ò lẹ máa gbé parfait wá fún wa o. parfait wà ń Ah, ní. gègé ó pọ̀ oh, lẹ́yìn. gègé gègé ó ń tutù lọ́wọ́ èsì wàhálà ó wà ní ṣílà àjọ máa débẹ̀. <laughs> ìyá máa gbé wa débẹ̀. gan ni. ó ti túmọ̀ sí pé fún ẹ̀yin aráalé tested and trusted. <laughs> ìyàwó ẹ̀ tẹ̀síwájú. so fruit juice. Um, smoothies, natural fruit juice, fruit salad, then uh, watermelon pizza. Hmm. Mm-hmm. Watermelon ara wọn bẹ́ẹ̀ ẹ dẹ̀ kọ́ gbogbo àwọn kinní yẹn ni àbí nígbà tẹ kọ débì kan lẹ́yìn náà bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn fúnra ní. mo kọ́ ni ṣùgbọ́n ṣe mọ̀ pé kéèyàn bá kọ́ nǹkan tí wàá náà wàá tún wá fi tiẹ̀ tó bá ti ń ṣe léraléra ẹni tó bá máa ṣiṣẹ́ yẹn ó gbọ́dọ̀ wà creative hmm. so that wàá lè take care from where you have take, learned to, to the next, to the next level èèyàn á tún develop rẹ̀ èèyàn náà ní di local champion bẹ́ẹ̀ ni agbègbè wa because ayé gan ò dúró ayé ò dúró so ó ń lọ síwájú ayé o ayé ti dẹ́sí race course ó ń sáré gidi àwọn <laughs> sáré ju <laughs> Ferrari lọ eh, Elijah lẹ. <laughs> Eh. and the name is already becoming an household name already that people are calling us from hmm. here and there. ẹ jẹ́ sọ̀rọ̀ nípa àwọn àǹfààní tí èso hmm. máa ń ṣe díẹ̀díẹ̀ tó jẹ́ kẹ́yìn kúkú tẹ pamọ́ iṣẹ́ èso eléyìí o tó ń pawó wọlé yìí tí èso máa ń ṣe lára. ṣe mọ̀ pé ní èso máa ń fight ó máa ń boost immune system hmm. ó dẹ̀ máa ń help wa láti fight àwọn diseases. ó máa ń gbé hmm. ara ró téèyàn bá lè máa jẹ ní the right way because there are right ways and there are wrong ways. Mm. a lot of people tán bá ti jẹun wọ́n á hmm. jẹ fruit báyìí sìn wọ́n á sáré jẹun lé lórí that is mm. very wrong mm. kò lè jẹ́ kí fruit yẹn ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ when you take fruit mm. you must wait for at least twenty minutes before you eat or if you have eaten and you want to take fruit you must wait for another twenty minutes before you kí èso yẹn kó lè ṣe àwọn iṣẹ́ tó kó ṣe oyè fẹ́ detoxify system ni o kó tètè ṣe bóyá ó fẹ́ ṣe oríṣiríṣi ni táwọn táwọn ìyàwó àmọ́ ó wrong láti pé ká jẹun èso bẹ́ẹ̀ ni ó hmm. ràn láti pé ká jẹun ká tún jẹ fruit at the same time. at the same time. ó dáa a ti sọ pé bá a ṣe ń gbọ́ ọ̀rọ̀ ribiribi tí àwọn ìyá ṣe náà la máa máa kọ́ ẹ̀kọ́ èmi tuntun kọ́ yẹn báyìí sẹ́yìn torí mi ò mọ̀ tẹ́lẹ̀ wípé tẹ bá jẹ èso ẹ nílò láti mú sùúrù díẹ̀ kẹ tó jẹun lé ó wá jẹ́ pé irú àwọn kan tó ṣẹlẹ̀ o mọ̀ nígbà tá à ń dàgbà bọ̀ wọ́n pe àwọn ọmọ kan jẹ bóyá mango tí ò pọ́n hmm. wọ́n wá lọ mu gàrí wọ́n kú inú wọn wá pò pọ̀ wọ́n gbéyà mango tí ò pọ́n ti wà acidic hmm. ó gbé ẹ ti ṣe wàá tí wàá lọ ṣe ẹ̀ kì í mọ́ ọmọ hmm. kékeré tí ò dẹ̀ tí ìmú ẹ̀ ò ṣe anything ló bá di ló bá lọkọ gbére bẹ́ẹ̀ àní di gbére o àṣẹ o lórúkọ Ọlọ́run ìyá wa ta bá ń pè ẹ àsìkò wa ti sáré mo fẹ́ sáré béèrè lè irú iṣẹ́ fruit artist tẹ̀ ń ṣe ẹ ní àwọn ọmọọṣẹ́ ẹ̀ ń kọ́ wọn bíi ọ̀sẹ̀ mélòó náà lè fi kọ́ tán máa fi mọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ à ń lẹ́sìn tí àwọn náà ti ń wò pé ah fruit artist yìí ó dà pé èmi náà fẹ́ ọ̀nà ti wà ń bẹ̀ o bí ọ̀sẹ̀ mélòó. ọ̀sẹ̀ kan péré ó ti tó wọ́n á dẹ̀ mọ̀ gbogbo ẹ̀ gbogbo adúrú nǹkan tẹ̀ ká kalẹ̀ yìí oríṣiríṣi oríṣiríṣi kíní kan pizza kíní kan. oríṣiríṣi ni tó bá jẹ́ general training mm. tó wọn àpọ̀ bóyá bíi ten and above tí wọ́n máa ṣàpọ̀ tán máa máa kọ mm. at the same time mm. tó dẹ̀ jẹ́ pé everyday full time náà fẹ́ẹ́ fi ṣe ọ̀sẹ̀ kan ti tó ṣùgbọ́n tó bá jẹ́ exclusive bóyá àwọn kan tí wọn ò fẹ́ lòmíì i have done exclusive for like three people tí wọn ò fẹ́ lòmíì tí wọ́n fẹ́ kọ on their own tó jẹ́ pé àwọn nìkan la máa dedicate ìgbà mi ò lè jẹ́ weekend weekend mẹ́rin a máa fi fún wọn tó bá dẹ̀ jẹ́ full time ó lè jẹ́ full time yẹn náà ní ọ̀sẹ̀ kan ṣùgbọ́n owó wọn máa ju àwọn tó kọ́ ẹ̀kọ́ papọ̀ lọ. ìyá wa ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ bá yín sọ ṣùgbọ́n àsìkò wa ó ń ṣe kí ni ó ń sáré ṣùgbọ́n iṣẹ́ fúrùtù yìí kí lẹ ṣe lè sọ fún àwọn èèyàn tó ṣe wà lucrative. kò síṣẹ́ tí ò wà lucrative mm. it depends on your commitment your consistency and your determination. Hmm. àdójúkọ ńkọ́. Mm àdójúkọ pọ̀ ah òun náà ni mo sọ pé commitment mm-hmm. consistency mm-hmm. and determination mm. ó dé stage kan ìgbà tẹ́mi bẹ̀rẹ̀ ibi iṣẹ́ mi ni mo ti máa kọ́kọ́ lọ ń tà mm. ṣùgbọ́n nígbà tí mo lè ra strawberry láàrin ọjọ́ mẹ́ta mẹ́rin kó ti bàjẹ́ kọjá máa kí sales máa wà mm. àìmọye strawberry tá ti dànù àìmọye apple àìmọye apple àìmọye grapes. Mm but nísìnyí we hardly throw those things mm. away mm. but ah, consistency. láti tí wàá mọ̀ yín gbà yẹn. Eh. Eh, gbogbo ti ṣẹ́kù ó yá ẹ máa bọ̀ ó. bàtà ti fi yorùbá àwa gbé lọ síbẹ̀ o. àdẹ̀jì náà. àbí. <laughs> lẹ́ǹkùlé ń bí. ẹ ṣe eh. ìyá wa ẹ ṣe àdúpẹ́ àṣẹ ẹ̀yàwó ẹ̀ á máa lọ sókè iṣẹ́ á máa tẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ yín náà kò ní dágbére ní kòpẹ́kòpẹ́ láṣọ lọ́rùn bá ẹ̀ jáṣe báyìí fún àǹfààní àwọn tó ń wà nílé àwọn kan sì fẹ́ bá yín sọ̀rọ̀ àwọn kan fẹ́ pè yín gan pé àwọn gan fẹ́ mọ̀ nípa iṣẹ́ fruit àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ẹ̀rọ ayélujára yín àwọn social media handles yín táwọn àlejò lè bá yín pàdé ẹ bá nà sáfẹ́fẹ́ ká máa fi yẹn náà dágbére lórí ètò. ok lórí facebook àti um, instagram delight fruities fúnṣẹ́ fruit delight fruities yes then fún iṣẹ́ orin hmm. Tósìn Tolúwaṣẹ́ tósìn tolúwa ṣe fún iṣẹ́ orin fún gbogbo ẹ̀yin olùṣọ́ àgùntàn tẹ́ fẹ́ kàn sí wọn tósìn tolúwa ṣe ni yáwá wọn ní ságì yín àmì o ẹkọ àtọtọ ni ẹ máa ronú sí orin kan kínkín ní báyìí tẹ́ fi dágbére kan fún wa pátápátá èkejì mi àsìkò àti. ó yá akánlẹ̀ lónìí ká tún fìdí àtayọ̀ pàdé lówùúrọ̀ ọ̀la lórí ètò ìjíròrò òwúrọ̀ Yétúndé Adéyẹmọ lórúkọ tèmi bẹ́ẹ̀ bá pàdé mi lóde tẹ́ pè mí láyọ̀ ń gbénu màá dá yín lóhùn dédé ara mi ló ṣe ẹ pàdé mi lórí ẹ̀rọ alátagbà lórí Instagram lórí Facebook page at ayọ̀ngbénu underscore alaga. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. ó dáa bẹ́ẹ̀ tí máa bẹ́ẹ̀ mi náà pàdé gbogbo social media handles mi pátápátá at ọ̀nàbàjò ọ̀làwálé ọ̀nàbàjò ọ̀làwálé tí wàá jọ rí captain television yorùbá lẹ ti fẹ́ bá wa sọ̀rọ̀ at Kaftan TV yorùbá náà ni ẹ tẹ gbogbo èròǹgbà ìṣọwọ́ ẹ tẹ gbogbo àtẹ̀jíṣẹ́ ìṣọwọ́ ìyá wa náà àlejò wa pàtàkì tí wọ́n ti bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lé ní àwọn náà ti sọ gbòógì tẹ́ máa ti bá wa pàdé fún wa orúkọ tèmi náà ti yí padà Ọlá Ọ̀nàbàjọ́ ni mo jẹ́ kó tó wá di pé a máa sọ pé ràtàyọ̀ lápàdé gbogbo pátápátá ìyàwó ọ̀yá ẹgbẹ́ òun. torí bó ṣe wọlúwa mi ló ń ṣiṣẹ́ ara bó bá wọlúwa mi ò lè mú òjò rọ̀ fara ayé bó bá tún wọlúwa mi ò lè mú òrùn rọ̀ fara ayé ẹ̀mí sọ mílẹ̀ ọba tó lè jí. Mm. òkè tó lè pa pápánpá bèrè ti bàbá mi mo wó eh, eh, eh. lẹ́lẹ́sẹ̀ rẹ̀. ọba tó lè jí ọlọ́run tó lè pa tó lè sọ́dà ee mo wó lẹ́lẹ́sẹ̀ rẹ̀. kándù gbóná lèmi máa fi ń sọ̀yàn kalẹ̀ o kò kí ṣe bíbélì o kándù gbóná ọmọ kan sí yín lẹ́sẹ̀. ẹjọ́ àjò ó sọ̀rọ̀ lálẹ́ mo fẹ́ wọnú ẹ̀ lọ ṣùgbọ́n wọ́n ti so ó ti tù mí. olúwa thank you. ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ń bá ilé ìgbé yín káàbọ̀ kí n máa fi ìlú ẹ̀ kú ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí ló ń bá ilé ìgbé yín káàbọ̀ kí n máa fi ìlú ẹ̀ kú àbójúbà. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀